الحمد لله وكفى والصلاة والسلام على رسوله المجتبى هذا قسم رمضان وبسيط في شرط ومسجد الجواب في رجوله رمضان سنة وأولا سنة ọlọ́run jẹ́ àpàdé lọ́yọ̀ àti àgbàfẹ́ wa ìbẹ̀rù ọlọ́run ọlọ́run wá fún wa ní ọkàn àti agbára àlàáfíà sábà ìlú ọ̀rẹ́ ìlú ti ọ̀dọ́ ọ̀rẹ́ ìjọba. ìtẹ̀síwájú nípa ọ̀rọ̀ tí à ń bá bọ̀ láti ìgbẹ́ lógún yẹn lọ́dọ̀dà àdìrán ogún ti jẹ. àmọ̀ ìtẹ̀síwájú nílọ̀fẹ́ òní lójú ewé ọgọ́jọ ojú ẹ̀yọ márùn-ún. 165 قال المؤلف رحمه الله وأن الواحدة من البنات لها النصف والضيفين فأكثر والضيفين فأكثر له مسجد ثاني فمن وأن الواحدة من البنات obìnrin yọ kan tuntun nínú àwọn obìnrin tí wọ́n jẹ́ ọmọ òfin gangan tó kò fi sílẹ̀ làá ní sọ yóò máa ní ìdàgbé tí bàbá ẹ̀ bá fi nílẹ̀ nínú òun. wọ̀nyí sáyẹn fàáta tó bá ti fi obìnrin méjì tàbí mẹ́ta ìgbẹ́ ẹ̀ lọ bá ní adẹ́gbẹ́ làwọn máa sọ̀rọ̀ láàrin ìdá nínú mẹ́ta owó kéré inú tí o bá fi sílẹ̀ olùwọ́ lẹ́sẹ̀ láti jẹ lọ́gbọ́n. wọ́n ìgbà táàmù bẹ́ńtàn wà bẹ́ẹ̀ ní kóòtù ni tó ń pè kí òkú tó kú yìí ó fi ojúlówó ọmọ rẹ̀ ọkùnrin ó fi lẹ̀ wọ́n lọ. àti ọmọ ọmọ rẹ̀ lóbìnrin tó ti gbé ọkùnrin bàbá rẹ̀ tó kú sáà mùsùlùmí tó lè ṣe fínìyàn nígbà yẹn pàlẹ́dé ìdùnnú ọ̀ adẹ́pẹ́ obìnrin tó jẹ́ ojúlówó ọmọ tí bàbá ń torí lẹ̀ òun ọ̀jẹ̀ ìdajì nínú ogún tí bàbá rẹ̀ bá torí lẹ̀ wàlẹ́dé ìdùnnú àtúndóso ètò àti ọmọ ọmọ òun ọ̀jẹ̀ ìdẹ́yọkan nínú mẹ́fà ṣíṣe one over six tẹ̀kínílà tàbí tẹ̀kínílà yìí kó lè bàa jẹ pé kó lè bàa èyí òkú bá tẹ́rì èyí obìnrin méjì èyí ọmọ ń jẹ kó lè bàa jẹ ojúlówó ọmọ òkú àyẹ̀bẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀kọ́ ọmọ ọmọ ẹ̀yẹ ẹ̀jẹ̀ bàbá wọn ọkùnrin ni bí ẹ̀ ti rò tí wọ́n kọ̀ tó báyà náà tí wọ́n ní ogún òyìnbó bí ọba tẹ́lẹ̀ lórí bàbá kan lọ́ba tó sọ̀rọ̀ ní wọn tọ́kàn bá ń tẹ adékò wọn jẹ owó ẹ̀ náà látàrí ọmọ ìpínlẹ̀ lára wọn. wàkàtàlì kàtà wà á fi ṣẹ̀kù kọ́ ọ. bákan náà bẹ́ẹ̀ gẹ́lẹ́ olùdájọ́ ló ṣe rí pẹ̀lú àtúntò pé wọ́n jáde láyé kò sí bàbá bẹ́ẹ̀ ni kò sí ìyá òkú sáwọn ọmọ táà mọ̀ sí kàlálà kàlálà lẹ́nu tó pé ó kú kò sí bàbá kò sí ìyá ọ̀gbọ́n àpáta ṣùgbọ́n láwọn ọmọ ìyá lóbìnrin sábàtò nípa ọmọ ìyá àdúgbò náà wọ ẹ̀kọ́ tó síwájú pé ọ̀nà mẹ́ta ní apẹ́pẹ́ èkó àṣẹkí ọ̀ nínú àwọn tó ṣe pé bàbá kan ìyá kan ìlọ́jọ̀ owó wọn àwọn eléyìí ní asúnmọ́ òkú jù lọ èkó àṣẹkí nínú àwọn tó ṣe pé ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn ṣùgbọ́n bàbá kan náà ló ti wọ wọn. ìran kankan òní àlẹ́ ọ̀lẹ́ òrùn ìyá nìkan lọ́pàá wọn bàbá wọn ọ̀tọ̀ọ̀tọ̀. èyí tó ṣe pé bàbá àti ìyá kan náà ló bí òun àwòrán òun súnmọ́ èyí tó ṣe pé bàbá kan náà lọ́jọ́ pa wọn kọ̀ òun súnmọ́ tẹ̀lé ẹ̀kọ́ ọ̀lẹ́ òrùn ọmọ ìyá tó pé ìyá nìkan lọ́ta wọn pọ̀ ní bàbá yán àwọn eléyìí dènà sí òkú ju àwọn ètùtù adarọ̀ síwájú lọ. afáwọn abẹ́sọ̀ nípa bóòlù àwọn tí wọ́n jẹ́ ẹ̀kọ́ àdàtìkọ́ báwo làwọn oṣù tó gbọ́. irú ogún oṣù wọn bí ogún bíntù tàbí bíntù ìrìnnì èmi jàǹdà. bàbá sọ pé wàkàdá ìkàlẹ̀ àwọn àbùṣẹ̀ kò kọ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ lè dájọ́ ṣe rí o tá a bá ń sọ nípa ìpín èyí táwọn ọmọ ìyá ọmọ bàbá pẹ́ẹ́tù bàbá kan ìyá kan ló bá wọ àtòkù tó kú gáàsì ní ẹ̀gẹ́lẹ́ olùdájọ́ wọn ò rí o ìtumọ̀ rẹ̀ ti pé tó bá ti pé òtún tó kú ó fún ìṣẹ̀kí kan ló bá fi ayé lọ arábìnrin rẹ̀ pẹ́ẹ́tù bàbá àti ìyá kan náà lọ́jọ́ bímọ méjì ni wọ́n dà jẹ báyìí ní kábàdé sẹ́bàjẹ́ méjì wọ́n jẹ tó ọba tẹ́lẹ̀ ìkó méjì ní mẹ́ta nígbà wá pọ̀ pẹ́pẹ́ àkọkùnrin àkọkùnrin bá ní adékúrú bàdé lè dá gbàdé ní ìjọba tẹ̀lé ìgbàlẹ̀ nítorí méjì ọmọ ẹ̀jẹ̀ òní ọmọ ẹ̀jẹ̀ tuntun ọkùnrin ẹ̀yọkùnrin ẹni pé ìdájọ́ ọmọ bíi ti ọmọ ìyìnà lóbìnrin sí ìyìnà sílẹ̀ ìdájọ́ lọ olùwọ́sì lòun wọn náà sí ìrìnlẹ̀ àpò bẹ́ẹ̀ náà làwọn tó ti gbé ọmọ ìyá bàbá kan lọ́jọ́ báwọn àti òfin tó kú ìdájọ́ ọmọ bíi ti ókú ṣèkíkọ̀ òun náà ní o ìyẹn pílíkà làálàá sí i sábà ń sọ nípa ìdájọ́ owó pínpín tó ti pẹ́ tó kú làálàá ni kò sí bàbá kò sí ìyá ọ̀sọ́ mi ni bàbá mi sọ pé ìdáyàmìà fún ìyàwó wà dàdó wàdá wà lédò ìfẹ́ kó kò tó kù ọkọ máa lẹ̀ òkú bàbá sílẹ̀ nílé lọ. wà á ní àwò ìdàgbàsọ̀rọ̀ pàtìpà náà tó sọ̀rọ̀ báyìí ni tó bá jẹ́ kí òkú tó kú ó fi àwọn ojúlówó ọmọ rẹ̀ lóbìnrin ó máa lẹ̀ sáyé lọ. àrí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ó tún wá láwọn ọmọ ọmọ lóbìnrin ẹ pé bàbá wọn ti kú lọ́sí bàbá rẹ̀ ó tó kú ó kò bẹ̀rẹ̀ kánlẹ̀ láyé lọ. òkú gangan tó wá fún mi ó fojú lówó ọ̀sán méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ ó fi hàn lẹ̀ láyé lọ. nírò ìsìlámù bíńtò lè ébí ní òní pàtàkì ọ̀sẹ̀ ní òkú o. látàrí pé àsọ̀báwò obìnrin gẹ́gẹ́ bíi ọmọ òkú dáadáa lóbìnrin àbí kàkà kan ìyá kan lọ́jọ́ bí àwọn àkókò àyè bàbá nìkan ìlọ́pàá wọn pọ̀. fẹ́nìkan ni wọn tó bá dá wà lónìí kan ṣoṣo yóò jẹ ìdajì ogún tẹ́mátọ́ méjì tàbí jù bẹ́ẹ̀ lọ fẹ́ẹ́ lò fún ọ̀pọ̀ tó tí o bá bẹ́ẹ̀ yìí. ṣùgbọ́n àwọn tó wá jẹ́ ojúlówó ọmọ òkú níbí àwọn ti ju méjì wọ́n ti jẹ́ méjì àbí ẹsẹ̀ ẹsẹ̀ mẹ́ta àbí ẹsẹ̀ bẹ́ẹ̀ lọ èyí tí wọ́n ti jẹ́ ní ogún kọ̀ọ̀tà yẹ kó o bá kéré bàbá ti lè ráhùn lẹ́yìn àjẹ́kọ̀ kò sí nǹkan kan lẹ̀ mánú fún bíńtò lè égbìn ní bàbá mi sọ pé sàkóńtà máa ń dúró náà òun náà ní ìbàdàn ẹsẹ̀ égbìn àwọn tí wọ́n kéré sí wọn sí wọn nípò àwọn tí wọ́n kéré sí wọn nípò ní bíńtò lè égbìn ẹni bá a ti rí ojúlówó ọmọ òkú lóbìnrin àpèjúwe rẹ̀ lé o bàbá kan olùmọ̀ méjì èkíní kejì àwọn ọmọ ẹni abẹ́nu ok olùmọ̀ méjì ìkànnì wọn òsì ajáde láyé olùmọ̀ mẹ́ta obìnrin méjì ọkùnrin ẹ̀yọ̀kan ètò wájú ọkùnrin ó ti kú lójú ayé bàbá wọn ṣùgbọ́n tó tó kú òun náà ti dúró ọmọ nílẹ̀ àdẹ́pẹ́ bàbá àgbà tó kú ó ti ní ojúlówó ọmọ méjì àti ọmọ ọmọ lóbìnrin ẹ̀yọ̀kan ìgbàdélé rí ojúlówó ọmọ méjì o èyí tó di ọmọ ọmọ lóbìnrin ọ̀gá yìí kó nǹkan ẹ̀mẹ́jọ ní ojú torí pé táwọn obìnrin ọ̀jẹ̀ gáyà náà tí wọ́n ọ̀jẹ̀ lógún tí o bá tẹ̀lé ìgbà tá a láwọn ọmọ òkú nǹkan lóbìnrin tí a ti lè jẹ́ níbi tàbí tó bẹ́ẹ̀ lọ àti pé iye pèsè náà máa ń lo ìyàwó rẹ̀ nígbàdàn òkèèrè ọmọ ọmọ lóbìnrin ọ̀sá ìyẹ̀wò mi láti lọ́wọ́ pẹ̀lú mẹ́jẹ̀mú yìí o mẹ́jẹ̀mú yẹn ni pé ìdánilámìyà fún máa ha máa yá ń nílò wa láìpẹ́ àtúntò yẹn àtúntò kùrọ̀mẹ́rin o nìkan lọ́ wà àbí àtẹ̀jẹ̀ méjì tẹ́ jẹ́ obìnrin tí ọ̀lọ́kùnrin nù tí wọ́n ti lè lọ́kùnrin nù àdéhùn òdo. lọ́kùnrin ló ń pè ní àbúmùbára ẹni pé kókó rere kókó bùkú kan àwọn ọmọ ìyá rẹ̀ lọ́bẹ̀rẹ̀. tí ọba tí ì sí ẹni tí ọba tí ì báwọn eléyìí ti jẹ wọn ti jẹ gbẹ̀yìn òní kẹ́kùn kankan lẹ̀rẹ̀ ètò ọ̀dọ̀ àdéhùn ọba tí ì ẹni wọ́n lò wá fún láàrin ara wọn. ẹlòmíràn ما لم يعقلهن ذاكرهن بدرجتهن أو أنزل منهن lópin ìgbà tó bá jẹ́ pé ọmọ ọmọ òkú lóbìnrin tí a ṣẹ́kù ọ̀tọ́kùnrin nínú wọn tí a jẹ wà ní ipò kan náà wọn ò tún wá ní ọkùnrin bákan náà fẹ́ẹ́ kó tó kéré sí wọn nípò tí ó máa jẹ́ bíntù bíntù ẹ̀ tí ó máa jẹ́ ọmọ ọmọ ọmọ yẹn nípele ẹlẹ́ẹ̀kẹta wàkàtàkì kẹsẹ̀ kíkọ́ bẹ́ẹ̀ náà làwọn ọmọ ẹ̀sìn abẹ́rin tó ṣe pé bàbá àti ìyá kan náà lọ́jọ́ bí àwọn àtúntòkú yìí àwa àwa àgbẹ̀ abẹ́ àwọn náà wọn ò ní fún ẹ̀kọ́ àlẹ́ abẹ́ wọn àìkan láǹfààní láti láti tẹ̀lé ìlú ọgbọ́n tọ́ba ti pé àwọn àwa àgbẹ̀ abẹ́ wọn àtàn ìtọ́jú tó dá owó tó dá lé ní. ẹni pé òkú kú ìgbà tí ó kú òkú bàbá ọ̀dọ́ mi. ṣùgbọ́n láwọn ọmọ ìyá níbi pé bàbá kan ìyá kan ìlọ́jọ́ mi lò náà tó sílẹ̀ náà tó sílẹ̀ náà ó tó fa àwọn iṣẹ́ tó jẹ́ òkú tó ti pé bàbá nìkan lọ́ pa wọ́n pọ̀ ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ìlóbi wọn. ní ìrù mọ́tò náà làbá yẹn àwọn tẹ́jẹ́ àkọ́wá kò ṣẹ̀kù kọ́ ọ̀ àwọn ni wọ́n lẹ́kọ̀ọ́ tó gbọ́n tí máa tẹ̀lé jẹ́ méjì jù bẹ́ẹ̀ lọ wọ́n jẹ́ tó ọba tẹ́lẹ̀ tí máa jẹ́ tó ọba tẹ́lẹ̀ kò sí ìgbà kan lẹ̀kọ́ tí wọ́n máa jẹ́ tẹ́kínílà táwọn àkọ́wá àkọ́wá sí ni wọ́n jẹ́ ṣùgbọ́n pẹ̀lú mẹ́jọ̀mú ní ti ẹ̀ náà o ìdálámíà tí òun náà àkọ́wọ́ náà tí wọ́n bá ti lọ́mọ àyà kọ́rin tí wọ́n bá ti tọ́kùnrin nínú wọn àdékùn òkú yòówù tí wọ́n bá rọ́kùnrin nínú wọn àdékùn wọ́n jẹ wọn àgbẹ̀wò àgbẹ̀wò. وأن الإخوة الأم والأخوات للواحد منهم السدس ṣùgbọ́n tí o tó kú lóòótọ́ ni pé kò ní bàtà ọlọ́mọ ọkùnrin bẹ́ẹ̀ ni kò lọ́mọ obìnrin ṣùgbọ́n ó fi àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá nìkan ó fi hàn lẹ́sà yìí ìgbé ìyá nìkan lọ́pàá wọn ẹnìkan olóòtú bá ní àjẹpé lèlúwà ìlúmí ni wọn àtúntò lòdì ìdá kan nù mẹ́fà ọgbọ́n òdì ọ̀dà jẹ one over three tó bá tètè wá jẹ́ méjì tàbí tó bẹ́ẹ̀ lọ àjẹpé one over three olùwọ́jọ fún ara wọn lọ́wọ́ làbá wa sọ pé wàlẹ́ni lẹ́yìn ìlú bàá na àtúntò lòdì tó bá tètè wá jẹ́ méjì àbí ẹgbẹ́ mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ àdẹ́pẹ́ ogún áàpùn sí mẹ́ta ìdá kan nù mẹ́ta wọn làwọn tó ti pé òkú tó kú ìyá kan náà lọ́dọ̀ bí wọn papọ̀ bí òkè ẹ̀mí bàbá wọn. ìsáwà báyìí nà tó kórè ìwà ìná péye tí wọ́n bá wá sí ogún dọ́gba dọ́gba ni wọ́n pín in láàrin ọkùnrin àtọkùnrin ló wà ẹni pé kò mí ò tó ọ̀rọ̀ tù mí èmi ò tù mí òtún ó ti ṣe nítorí pé ẹ fún wa ṣe ó mi wá ní. wọ́n fẹ́ pé ọmọ ìyá ọmọ ìyá ọmọ bàbá nítorí òkú tó kú bàbá kan àti ìyá kan ló bí òun àkókò tó kú eléyìí bàbá dáwà lónìí kan ìdajì ogún ní ọjọ́ nígbà tí méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ tó bàtí òun ọjọ́ bákan náà ni àwọn tó ti pé òkú tó kú bàbá kan náà lọ́jọ́ báwọn àtọ̀kù tó kú ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n fẹ́ báwọn tó fi pé ìyá nìkan lọ́pa wọn pọ̀ kò ní bàbá náà ọmọ ìyá wọn ló wá jáde láyé ẹgbẹ́ nìkan ló bá fílẹ̀ ní wọn wọn ló bá sí òní ọ̀dọ̀ tí wọ́n bá jẹ́ méjì mẹ́ta ogún ọgọ́rùn-ún gbogbo wọn pátá lábẹ́ one over three ìdá kan mẹ́ta ogún òní ó ọkùnrin bẹ́ẹ̀ ni wọn obìnrin àfẹ́ ọkùnrin bẹ obìnrin bẹ tí ó gba tí ó gba ìdàgbò òsì òkú méjì wọn. Bàbá mi sọ pé pàlẹ́wà kìkì nínú àtọ́jọ́sọ ẹnì kan ní wọn yọ ọmọ ìjọba kan lẹ́fà wọlé ìkìnnẹ́yìn bá a ta méjì tí wọ́n á jẹ́ méjì àti ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ àjẹpẹ́ tí wọ́n lọ́tò wọ́n lè bá fẹ́rẹ̀ ìdáka mẹ́ta ọgbọ́n olùwọ́dọ̀ sí tí wọ́n bá wá pé yòtáwù wà báyìí lórí ìwà ìdáni dọ́gbandọ́gba ni wọ́n pè láàrin àwọn ọkùnrin nínú wọn àkọlẹ̀ nínú wọn. àwọn ẹ̀kọ́ àlùkòmù yẹn fẹ́ yẹn lọ́dún pé òun àkókò tó kó ìyá kan lọ́jọ́ bí wọn bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ lára àdájọ́ wọn ti pé láàyè tó lè máa lè kúrò ẹ̀yìn lápọ̀ tó kù bá ti lè kú yálà ọkùnrin ló fi lẹ̀ ni obìnrin ló fi lẹ̀ ni wọn àti lẹ́kọ̀ọ́ sí láti lè kàkà nínú ogun. wọ̀lẹ̀ máa lè òkú lè wọ̀ kúrò ẹ̀yìn wọ̀lẹ̀ máa lè òkú lè dòkó bẹ́ẹ̀ ni wọn àti láǹfààní láti jogún tó bá ti pé òkú tó kù ó fi bàbá lẹ̀ ayé lọ àbó fi bàbá bàbá àbí bàbá bàbá bàbá àbí bàbá bàbá bàbá bàbá wọn lẹ́sẹ̀ láti tẹ̀lé òkun. sọ́ni wọ́n mo wá yàn pé àkókò rọ̀ sábà tó nípa àkókò rẹ̀ yẹn pé ẹni yẹn sára wọn ẹni yẹn sára wọn wá sí ayé kí ìmọ̀kọ́jẹ́ bàbá àbíkọ́jẹ́ ìyá tó wá jẹ́ pé bàbá bá ní àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá àbókù wọn à ní láǹfààní láti lọ ìjọba ìdílé owó wọn á ní sáwùjì láwọn ilé ìtò afọ àtúntò ẹgbẹ́ fún wa nípa ní tó bá jẹ ọkọ ìyàwó ẹni pé òkú tó fún ìyàwó rẹ ní kí ni ìpín rẹ tí ó jẹ lára ìyàwó rẹ láwo àwùjọ láwo ilé ìtò yọ láǹfààní láti jẹ ìdajì ogún ẹni pé ìyàwó rẹ̀ ń bọ̀ jáde láyé gbogbo owó àti ìyàwó rẹ̀ àtúwó àtìlé àti gbogbo ẹ̀ ọjọ́ bí ó ti bílíọ̀nù ọkọ nìkan ten billion yóò dá lẹ́sẹ̀ sí inú tí àwọn ọ̀la sílẹ̀ lọ́dún ṣùgbọ́n pẹ̀lú májèmú ni o májèmú ni pé máa àdàmí àwòrán ìgbà òjà pẹ̀lú májèmú tó ti gbéyàwó rẹ̀ lókòrò ọ̀pọ̀ máa kẹta ń lẹ̀ ayé lọ. òbí máa tán kò sì bímọ fún ọkùnrin mi wọ́n lè jẹ́ kó bímọ fún ọkùnrin mi kò ní lẹ́tọ̀ọ́ láti jẹ ìdajì tó bá sílẹ̀ lọ́sùn. wọ́n rúbùn án máa wò tí ó dé yìí tó wá ti fẹ́yàwó rẹ̀ tó kúrò ọba lọ́mọ ńlẹ̀ ọkùnrin bá ní àbóbẹ̀rẹ̀ bá ní ọkọ òní láǹfààní láti jẹ ìdajì ogún náà ìdáàrin oníyọ̀ọ́dẹ ni wọ́n tó kà fọ́ọ̀ èyí tó ogún wọn kọ ọgọ́nà mẹ́rin one over four bẹ́ẹ̀ oníyọ̀dẹ̀bí ọkọ. wọn á ná sílá òjàdá ìyàwó nípìnlẹ̀ pẹ́pẹ́ ọkọ fún ọwọ́ àbúyàwó lẹ̀ báyé lọ. ní ìmọ̀ tó pé ìyàwó ẹ̀yọ́ kan olóògbé lẹ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ. jù bẹ́ẹ̀ lọ ni pé wọ́n lè jẹ́ méjì wọ́n lè jẹ́ mẹ́ta wọ́n lè jẹ́ mẹ́rin ìbílẹ̀ ìsìlámù bá a láàyè máa ń tó bá ti fi ọkọ̀ tó kọ́ ó fi ìyàwó ẹyọ kan lẹ̀ tàbí lọ àti méjì mẹ́ta àti mẹ́rin àti kí wọ́n máa lẹ́kọ̀ọ́ sí ìdákanu mẹ́rin ogún pẹ̀lú mẹ́jẹ̀mú máa ádàmù àwòdájú sọ̀rọ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú tó ti pé ọkọ̀ wọn ẹnìkan kan ní wọ̀ òbí máa fún obìnrin ní ìnáwó òbí máa fún. Wà fún mi máa wò bí ó lè ṣùgbọ́n ká ṣe ọkọ̀ tó kú fọ́pọ̀ àwọn ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin sílẹ̀ sáyé lọ ìbá àti kọ́mi ẹyọ kan ló bí ìbá àtààbọ̀ ọmọ tó bá ti ń tẹ̀lé one over eight ìdá kan lọ mẹ́lòó fún ìlànà ìyàwó òtún ọ̀sẹ̀ sáyé ìyàwó ẹyọ kan báyìí one over eight méjì mẹ́ta mẹ́rin one over eight bá àti kú ni pé ó rẹ̀ ogún tó bá ti níyàwó nínú oníyàwó láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹni pé àwọn ọjọ́ wa ń gba déètì rẹ̀ sẹ́nu sẹ́nu wáyé ìṣẹ̀bọ̀ wá dẹ́kù ìláwà pín láàrin àti ọlọ́tọ́lẹ́sọ̀rọ̀ láti jẹ níbi ogún. wàá nílẹ̀ ọ̀run láàrin olùkọ́ àwọn akọ́fẹ́ nípa ogún tí ìyàwó jẹ yẹn ni pé ọmọ jáde láyé ó fi ara rẹ̀ láyé lọ. irú ìyàbá ń bò yóò sì lè jòkó wà ní ọmọ láàbùjọ gbogbo. ìdá kan nu mẹ́fà olùyẹ ọ̀jẹ̀ níbi tọ́mọ ìbá sílẹ̀ lọ́sùn. máa àdè àwòdáàdì májàmú tí ìjọba bá ti sì ní pé òkú tó kùn ọ̀ká kùn òun náà ti máa ìbá àfọmọ ìbá àkùnrin ìbá àkọkùnrin lọ́wọ́ àdìsí bẹ́ẹ̀ lọ ìlú sílẹ̀ lọ́dẹ lọ. ìdá kan ní mẹ́fà òwúrọ̀ olùyà ọ̀tẹ̀. ló sọ pé máa ara mi nílẹ̀ àwòdà ẹni pé ọba rẹ̀ tó kù ọkọ̀ máa yọ kan sílẹ̀ àwòrán náà àbọ̀mọ méjì bàá bá àdìsí bẹ́ẹ̀ lọ. àyíká ẹ̀kọ́ ẹ̀kọ́ òkú tó kù yàtọ̀ sí tó fi ya rẹ̀ sílẹ̀ láyé lọ ó tún ní ọmọ ẹyọ kan ọyà ọkùnrin àbómẹ́rin àbúkọ́lá ti yẹ kó tí ọ̀tọ́ máa kankan rárá ìdúgbọ́sà kan ṣùgbọ́n ó fi àwọn ọmọ ìyá méjì tàbí síbẹ̀ lọ ó fi ẹlẹ̀ láyé lọ yẹn ni pé òkú òkú tó kún kò ní lọ́gàdá ṣùgbọ́n ìyá rẹ̀ ń bẹ láyé ìyá rẹ̀ wọn ló bá tẹ́lẹ̀ rẹ̀ kọjá níbi ọdún ebi pé òkú ọ̀pọ̀ má lè wáyé lọ ṣùgbọ́n nǹkan tó kù wá sí àkóbá fún yá tí wọn ló bá tẹ́lẹ̀ rẹ̀ ó fi gbé tó gidi wọn ló bá sí ìkù ẹni kọ́tà ṣe kò kú tó kù wọn láwọn tó ti pé ìyá kan náà lọ́jọ́ sí wọn àwárí méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ nínú wọn ní òun ṣe sí báwọn ìyá òkè jẹ one over three ìlú one over sixty olùyà ọ̀jẹ̀. Làbá mi sọ pé àwọn ìlẹ́yìn ìfàhàtà mìíràn ní ẹ̀fọ́á àwọn àfọ́á wà sọ́dọ̀ tó máa dàbí dáríkà. Mo bá gbé ìgbà tó kú ó mú ọ̀pọ̀lọpọ̀ kálẹ̀ wáyé lọ. Ó tún kú yàtọ̀ sí ọ̀pọ̀ mọ́lẹ̀ wáyé lọ ó fi yálẹ̀ lẹ́yìn ìyá kò tún sí àwọn ọmọ ìyá kankan fún un adétọ́lù ṣe sáwọn ìyá ọ̀jẹ̀ ìdá kan nínú mẹ́ta ogún ìtọ́mọ̀ ìyá tó lẹ̀ káyé lọ. kọ́mọ oṣùwájú òdo rẹ̀ lọ kò sí ní ọdún rẹ̀ kò sí ní orí burúkú o kóbi oṣùwájú ọmọ rẹ̀ lọ eléyìí náà sí ní orí burúkú o ọmọ mi wọ́n lọ́kọ̀ọ́ ní alẹ́ mẹ́rin ìgbà kọ̀ọ̀tù mí àwọn tí ó kọ̀kọ́ fún náà ní àdìmọ̀ àwọn tí ó káyìn kó àdìmọ̀ àwọn àgbẹ̀ ọlọ́run náà tọ̀lọ́ dé ọba tó ọlọ́run ló ṣètò níta ẹ̀ àjọ àbájọ máa ṣe ni pé ọlọ́run ti dé kí àwọn ọwọ́ gbẹ̀yìn wa àjọ àti bá àwọn àti òkú máa ń fò àwọn wàyí lá ìtọ́lọ̀ kò ìtọ́lọ̀ ìdáwó. wà á ní tólótòló báàkì tólótòló báàkì ni pé one over three á tún wá pín sọ́nà mẹ́ta ẹ̀yọ kánú mẹ́ta tí a bá fún báwọn over three òbí yọ máa jẹ́ sí i. nígbà wo níbi ìdájọ́ méjì ìdájọ́ yẹn ni pé ìyàwó ó kú ìgbà tí ó kú ọkọ̀ọ̀kan rẹ̀ lẹ̀ láyé lọ ó fi bàbá àti ara ẹ̀ lẹ̀ láyé lọ. Fúnmi bá mú bá nǹkan kọ̀ọ̀kan rẹ̀ lẹ̀ láyé lọ. Ọ̀pọ̀ ọ̀jẹ̀ wa ní ọba tó ìdajì ogún torí pé kọ̀ lọ́mọ ńlẹ̀. Yóò kó áàpù ọyẹ. Tọ́bí wá kó áàpù bàbá ní ká fún bàbá àti ìyá bàbá ní àpò ìyàlẹ́ wa ní ọba tẹ́rì torí pé kò lówó kọ̀ lọ́mọ ńlẹ̀. Ìpín ìyá ó padà ju ti bàbá lọ. Bákan náà tó bá ti rí pé ọkọ ló kú tó fi ìyàwó lẹ̀ tán tó fi ìyàwó lẹ̀ àti bàbá àti ìyá tabali àmú ìyá ní wọn ló bá béèrè ogún ogún rẹ̀ pín rẹ̀ yóò di bàbá lọ ìyẹn ní máa ń tètè ní máa ń àlà mọ̀mọ́rẹ̀ ìyàtá ẹ̀yìn àlàyé rẹ̀ àmọ́ ń gbọ́ lẹ́kọ̀ọ́ sí nígbà tá bá ń gba ṣẹ́rí rẹ̀ nípa fẹ́ẹ́ lòdì pé wàá nílẹ̀ àtúntò kàlùkà àpò yìí ìyá yóò máa lẹ́tọ̀ọ́ sí ìdá kanú ìdá mẹ́ta tó bá kù lè wá ní ọba déèrè níbi ìdájọ́ láwùjẹ́ ń wọ àbáwáyé àwọn láwùjẹ́ àti ń wọ àbáwáyé nítorí pé òkú kú ìyàwó kú ọkọ kọ́lẹ̀ láyé lọ àti bàbá àti ìyá rẹ̀ àyẹ̀bẹ̀ ìfẹ́ ẹ̀kọ́ ọkọ ló kú ó fi ìyàwó lẹ̀ sáyé àti bàbá àti ìyá rẹ̀ ìyẹn jẹ́ àlàyé nípa ìṣe tí ibi ìyàwó ṣe jẹ ẹ̀wọ́. àfàwa ní wàkọ̀dé àdàlẹ̀ ní ìsọ̀tọ̀ sọ́hún àrẹ ìwà sọ́lá mọ̀tẹ́ ìyá dàbí sódò gba ojúṣe ọlọ́run nígbà tí ń bẹ láyé tí òkú kan ọjà dé láyé kò sí ìyá ṣùgbọ́n ìyá ìyá ń bẹ ìyá ìyá wọn ni gbogbo ìlú òṣìṣẹ́ lọ sínú ìwà nílẹ̀tọ̀ tó lórí àníwá ọ̀hún lẹ́tọ̀ ìtọ́jú ẹni lómi ìdá kan mẹ́fà ìṣe wá ní ìjọba ìlú lápá àtúntò pé wàkọ̀ tí àwọn ẹlẹ́rìí yìí sọ̀rọ̀ ń bá wọn àwọn ìwà pẹ̀lú àti ìjẹ́ tẹ̀lé ìṣòro tó gbà àmẹ́bìgbò ìdá kan mẹ́fà fún ìyá ìyá òkú pẹ̀lú májàmúlẹ̀ o kí ìyá òkú kan kọ́ mọ́tò láyé wọ́n wà nígbà yìí. Náà sọ pé ìdálájà ojú náà ogun lọ́wọ́ tó ń sọ́kún òsì alẹ́ yìí o. Adébí ìyá àgbà ojú òsì mọ ìyá mú. Rọ̀wáwò àbùdá ò wà nígbà yìí. Sáyẹ̀kì wá fún lábùjú rẹ̀. Ìyá àyà méjì òníwọ̀n tó ní màmí lọ́wọ́ lẹ́gbẹ́ nìkan tó wọn ní láńpẹ́ àdéhùn yóò dà á jẹ one over six. wàá nílá tó kù bá wá kú wọ́n fẹ́ sọ nípa ìdájọ́ bàbá kí ni ó jẹ níbi ogún ọmọ rẹ̀ tó láyé wàá nílá á ti tó lòlá ìdá kan tó mẹ́fà ogún onígbàgbọ́ lẹ́kọ̀ọ́ sí níbi ogún ọmọ rẹ o pẹ̀lú májèmú tó bá ti gbé ọmọ rẹ tó tó òun náà bá kọ máa lẹ̀ ṣàyé lọ. láyé sínú àlẹ́ yìí máa lẹ àwòrán àdébò orí tó bá dẹ́kun òkú tó tù yìí yàtọ̀ tó kọ́kọ́ máa lẹ̀ ṣàyé lọ. ọkùnrin tó ń bẹ nínú wa tọkùnrin bá ti lè wà mẹ́ẹ̀ bàbá òòrùn jẹ́ bá one over six mọ̀dájọ́ obìnrin lọ́ba gbélé ẹ̀fẹ́ lọ ó ṣe lè kíkà wọ́n lóògùn lẹ́yìn ogun alákọ̀ọ́kọ́ yẹ́nì wá lóra fífi fáwọn àti ọba yóò tó bá mọ́ sí ẹ̀ka ètò bá tó ṣẹ́kù bàbá ọ̀jẹ̀ ta ìgbà yẹn kí amápa nǹkan ní asọ́ba asọ́ba ní pé ẹ̀yẹ mú ní tọ́nà nǹkan ètò bá ṣẹ́kù ẹ̀ka pọ̀ asọ́ba àyẹ̀bẹ̀ ẹ̀ṣẹ̀ kọ́ tó sì bá fúra ẹ̀kọ́ wọn nìkan ní abá fi lẹ̀ ó lè dájẹ́ wọn tó tán lóòtù kọ̀ọ̀tù ìyẹn máa ń tòbi àfọ̀dà wà láwùn tó lè tó máa lè nà tó bá ti fi òkúto kú ó fi bàbá rẹ̀ lẹ̀ láyé lọ ó tún wá fún àwọn ọmọ rẹ̀ obìnrin ó fi wọn bẹ̀rẹ̀ lẹ́jọ́ lọ bàbá ọ̀kọ̀ọ̀kọ̀ jẹ́ wọn kó bàtí ìdáta ìlú mẹ́fà àwọn máa ń àwọn ọ̀jẹ̀ ìṣòro sẹ́yìn lọ́wọ́ ẹ̀ka bá ti méjì lọ ẹ̀ka bá ti méjì lẹ́ta lọ́sọ́kè. nígbà tó bá tó wá sẹ́kù ní ogún bàbá òtún jẹ́ làbá àgùntàn pé fàyínbàkì fàyínbàkì ẹ̀ka àdà ọ̀gbìn yìí náà sẹ́kù tó ti gbọ́ àwọn ọmọkùnrin lẹ̀ sẹ́yìn lọ. ta ní bàbá ọ̀jẹ̀ ìyá kan nínú mẹ́fà. àwọn obìnrin àwọn náà mú òpin sí wọn tí nǹkan tó tó wá sẹ́kù ní ogún àjẹpé àhádà òwò bàbá òkú mú mọ́tìyẹ tààbíbá yóò jẹ́ lábala pé áfíríkò ni olùjẹ gbogbo fún fẹ́ẹ́kù ìgbà ìjọba jẹ́kù wọ́n pé èèyàn bá ń bẹ pẹ̀lú rẹ̀ ìjọba jẹ́kù yóò ti bẹ̀ wọ́n kàdá ní kàlígbà. irú ìdájọ́ ti ń bẹ fún bàbá òun náà ní bẹ fún bàbá bàbá ìtumọ̀ rẹ̀ ní pé tó kù bàbá rẹ̀ ti kú lójú ayé rẹ̀ ṣùgbọ́n bàbá bàbá òun bẹ̀ láyé bàbá bàbá òun ni ó máa wà nípò bàbá rẹ̀ dáadáa lábàbọ̀ òun bí bàbá ó ti jogún lónà òun ti jẹ adékúnyọ̀ máa jẹ ìdá kan tó mẹ́fà tó bá jẹ́ pé ọmọ ọmọ rẹ̀ ọ̀jáde láyé o ọmọ ọmọ rẹ̀ náà lẹ̀ láyé lọ sẹ́kù tó mi lẹ̀ láyé lọ bàbá ọ̀pọ̀ jẹ wá ọba sí ìlú ní ìjọba tó wá ń lò bẹ́ẹ̀ bàbá òtù wá ń lò èmi tí lọ́dẹ̀ wá ń lò wà náà sí ẹgbẹ́ bàbá òtù jẹ́ lórí bàbá bàbá ìlòlò ọ̀sẹ̀ jẹ́ làbá wa ń sọ pé wà á níyàwó náà yẹn tá nǹkan sí bá náà ádàmì àwòdà àdìmọ́ ìlàkọ̀ tó kù bá wá kú tí ọ̀kọ́ máa kankan lẹ̀ láyé yálà ọkùnrin ni àbóbìnrin ni ṣùgbọ́n bàbá bàbá rẹ̀ lẹ̀ àbí bàbá rẹ̀ nìkan ìlọ́ṣẹ́kù bàbá wọn jẹ gbogbogbò pátá ní ọmọ lọ́nà ya ní ọmọ lọ́nà bàbá bàbá kan ya kan lọ́dún wọn àwọn olóyè kò dúró lórí bàbá tó bá ti bàbá lọ àyè lọ bákan náà lẹ́yìn òkú tó kú ọba fi ọmọ ọ̀nà ilẹ̀ tó gbé lọ àwọn olóyè dúró láti lẹ́yìn òkú náà. àpò ìwádìí wà kàtà ìkàjẹ́ ní àwọn ọ̀dọ́ kìí ṣe bàbá àti bàbá bàbá nìkan ìní a lè jẹ gbogbo ogún ní a bá ti dáwà láwọn nìkan o àwọn èèyàn míì tún bẹ ní a lè jẹ o ọwọ́ ní bàbá bá lè tẹ̀lé ní àǹtòkò o irú ìdájọ́ ti bẹ fún bàbá bàbá oní ẹ̀mí bẹ fún bàbá ìdájọ́ ti bẹ fún àwọn méjì onídẹ́gbẹ́ gbogbo ọkùnrin pátá nínú àwọn tí ó jẹ olóró lẹ́yìn ọ̀rọ̀ ìgbà orí yàtọ̀ sọ́kọ. nígbà tí òkú tó kú obìnrin ni kò tún náà kankan lọ́kọ rẹ̀ òtún bàtà bẹ́ẹ̀ kò síyà ọkọ rẹ̀ alọ́wà ọkọ rẹ̀ ò lè jẹ́ ogógún rẹ̀ o yàá ìdajì ogún ìlọ́kọ̀ ọ̀sẹ̀ o. bákan náà wọ̀lẹ́ àkọ́mìnrin ọ̀nù òkú tó kú òkú tó kú nìkan òtún bàtà òbí ìyá ọ̀tọ́mà ọ̀tọ́mà ìyá tó ti pé bàbá kan ìyá kan lọ́jọ́ bí wọn ọ̀tọ́mà ìyá tó ti pé bàbá nìkan lọ́jọ́ bí wọn ṣùgbọ́n awárí asòkòmù ọmọ ìyá kọ̀ọ̀rọ̀ tó ti pé ìyá kan náà lógún ààbò tó fún bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ bó ti jọ́kùnrin o kò lè jẹ́ táyọ̀ one over six àti tó ti sùn yọ̀ jẹ́ olùdájọ́ gbogbo ní èdè bẹ́ẹ̀. Adébẹ́ sábàtọ̀ nípa sẹ̀ríà ìtumá nínú sẹ̀ríà ó yàtọ̀ sí ìtumá lọ́nà àtàwọ́dọ̀ wa. Àwọn máa sọ pé ọmọ ìyá ìyá ọmọ bàbá ní máa bá. Ìtumá rẹ̀ ni pé awòrán ọmọ ìyá òun súnmọ́ òkú tó kú ọmọ náà sẹ̀ríà ọlọ́run kò rí bẹ́ẹ̀ o. Àwọn wa làwọn ọkùnrin ṣé bí bá dé wọ́n bá ń dá abẹ pẹ̀lú ogún wọ́n lè dá abẹ tán wọ́n yẹra fáwọn abẹ sọ̀rọ̀ ti dàgbà pé wà òun. àwọn ọkùnrin tí a lè dá wọn ogún ogún jẹ àwọn ní àdìgẹ́sọ̀ àṣẹ̀kọ́ ọ̀run ẹ̀rọ tó ti pé àwọn tí a jẹ́ ọkùnrin tó ti pé bàbá kan ìyá kan ìlọ́jọ́ báwọn àwòrán tó kú ọkùnrin ló wọn láìpẹ́ nìkan tí bá ń bẹ ó ti dá wọn ogún jẹ ẹlẹ́nu obìnrin wọn ní bá ń bẹ áàpùlù kan ní ọ̀rọ̀ ajẹ yóò fi lè kú lọ. àwọn àbù àbáwọn tó ti pé bàbá kan náà lọ́jọ́ báwọn àbò tó kú ìyá wọn yàgò fọ́tọ̀ ọkùnrin ní òun náà ti dá ògbòrò orí dàbẹ̀ wọ́n àti ní ọ̀run tòkó tó kú kọ̀kọ́ máa ń yá ọ máa ń yá tó ti pé bàbá kan ìyá kan náà lọ́jọ́ bí wọn òbí lẹ̀ láyé lọ ṣùgbọ́n mi eléyìí ló fi lẹ̀ láyé lọ alákàtúntà méjì ni eléyìí jáde láyé òbí náà eléyìí jáde láyé ju òun ti bí ma ṣùgbọ́n ti á kó lójú kejì rẹ̀ ó tó jáde láyé ìkejì rẹ̀ gbọ́ wá jáde láyé o tó ọmọ rẹ̀ o tẹ́ ọkùnrin wọ́n lè wà láàyè bàbá wọn pé kó gbogbo tó máa ń sẹ́kù pátá wọ́n lè pa ní ọ̀sẹ̀ yẹn lára àwọn ápọ́lá làwọn náà wà làbá àti sọ pé wà wọ́n àwọn tí wọ́n lè dá gbogbo oúnjẹ tán wọ́n fáwọn nǹkan ní ọba ń bẹ́ bẹ́ẹ̀ àwọn ọkùnrin ni o nínú wọn ni àdéhùn ọ̀dọ̀ àṣepọ̀ àwọn ọmọ nàìjíríà ti pé bàbá kan ìyá kan lọ́ba àwọn àbò tó kú jáde ọkùnrin àyè bàbá nìkan ńlọ́pàá wọn pọ̀ jáde ọkùnrin àwọn ọ̀wá síláyé máa ọmọ wọn ní bẹ láyé ọmọ náà lè wà ní ipò bàbá wọn. wọlé anáà àdàṣe kọ́ àbúrò bàbá abẹ́gbọ̀n bàbá lọ́kùnrin lọ́la àwọn tẹ́lẹ̀ jẹ́ ọmọ ọdún náà lọ́wọ́ àbúrò bàbá abẹ́gbọ̀n bàbá tó ti pé akóhùn àti bàbá wa ìyá kan bàbá kan lónìí àbí bàbá nìkan lókun wọn àti bàbá wa lọ́ba wọn kọ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú ọjọ́ pọ̀pọ̀ ni. wọn àbẹ̀mẹ̀ ahọ́n bẹ́ẹ̀ náà ni tí wọ́n wáyé pé àbúrò bàbá ò láyé máa bẹ́ẹ̀ bàbá tọ́jọ́ ọkùnrin ṣùgbọ́n kọ́ máa ń lẹ̀ láyé lọ ọmọ rẹ òun náà lè jẹ́ akọ́lá òun náà lè jẹ́ gbogbo olùjẹ́ta. wà á máa ma àbí ìwà jáde àmọ́ òun tẹ́ bá jẹ́ pé ámù ní ajẹ́ ọ̀fù ní ajẹ́ àbúrò bàbá ní ajẹ́ fún bàbá rẹ̀ fún bàbá bàbá rẹ̀ wọ̀nyí hálà ẹ̀dùn bàbá bàbá bàbá rẹ̀ náà tó o gbà mọ́ wọ̀kàtà ìkàtà ní. bẹ́ẹ̀ náà ni tọ́jú ojúlówó ọmọkùnrin tóbi tóbi kílẹ̀ tàyé lọ tóbi kílẹ̀ tàyé lọ ẹ̀kọ́ nìkan bá ní olùdarí olùdarí òkòwò ẹni pé òkòwò òsínbàbà òsíyà òsíyàwó ṣùgbọ́n máa fẹ́ fa ọ̀sán nílẹ̀ láyé lọ gbogbo ìtẹ̀lẹ̀ kò kọ́ pọ̀ olùkàmẹ́ láyé. wà bá nínú bẹ́ẹ̀ náà ní ìgbìmọ̀ ìpínlẹ̀ yẹn kí bàbá àgbà ti kú bàbá àgbà ti bẹ ẹyọ kan ọmọ ẹ̀ka tó náà wá dé o òun náà ti bẹ ẹyọ kan ìmọ̀ ayé bàbá àgbà lẹ́nu rẹ̀ ní akọ́jọ́ kan ló ti jáde láyé ìgbà bàbá àgbà wá kú adé pé ọmọ ọmọ rẹ̀ ọkùnrin ọṣẹ́ ó dájú gbogbo àwọn àtọ́ba ni. Fọ́yì kí wọ́n á nìdájọ́ ánsíbò tábà sọ pé léyìí o àtọ́ba ni ó ti jọ fún ọ kí ìdájọ́ wọn ìdájọ́ wọn ni pé àyè àkókò náà lọ́dún láwò ìgbà àrọ́ dáa. Àwọn sáà kàálẹ̀ wọn tí a bá dá pẹ̀lú ogún láwọn ẹnìkan ṣoṣo wọ́n ti dá òkú ogún tó fẹ́ yẹn Wàyí ń ká nà máa orúkọ nínú ọ̀rẹ́ wọ́n sáré pé ẹnì kan tó ní mítù àbí tólótò àbí rọ́gbọ́n tí bá ń bẹ pẹ̀lú rẹ̀ lóyún ọ̀yá ọkọ̀ mú tiẹ̀ ọba mú tiẹ̀ hàn yọ palẹ̀ lọ́ba ṣẹ́kù àkàtàkàtà ẹ̀yìn náà gbà wò èso bá ṣẹ́kù nígbà náà òbí ọ̀wà. wọ́n ìdàgbàsókè ọkọ̀ tó lè kóró tó bá ti fáwọn tí wọ́n fẹ́ dogun wọ́n wá pọ̀ wọ́n wá pọ̀ débi wípé àwọn tí wọ́n retí pé ẹ̀yìn ẹmú ti yín kéèyàn ọ̀pá lè lò ó mọ́ gbogbo ogún pátápátá ni a ti jẹ tán kọ̀dẹ́ kò gbọ́dọ̀ mọ́. làbà mi sọ pé wọ́n yẹn kàtà ọ̀pọ̀ ìfọ̀rọ̀ ọ̀dọ̀ àtẹ́ríkátà láàmì yá bọ̀tọ̀ náà ìṣe ìfọ̀n. ajẹ́tẹ̀ tó fẹ́ jẹ ánsọ́bà tó fẹ́ jẹ kóńtà àbẹ́ ìsọ́bà tẹ́tù ọ̀bà gbélẹ̀ ní bá ti rí kí fáwọn ìsọ́lọ́ òun ò ní ìkàkà tí ọ̀dọ̀ máa ń jẹ ogún nínú wọn. ṣùgbọ́n lẹ́yìn ò lè tẹ̀lẹ̀ láéláé sí èèyàn méjì kan kò lè tẹ̀lẹ̀ láéláé sí bàbá kò lè tẹ̀lẹ̀ láéláé sí ọmọ tó ti tọ́jú ọmọ ìyàgbọ́ ọmọ àbí ọmọ ọmọ kò lè tẹ̀lẹ̀ sí ọ ká ọmọ báwọn ká wá padà sí ìlú sẹ́yìn. àbí. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار نعم كلام محمد tó ní ọ̀rẹ́ mi wọn àfáwọ̀ tí wọ́n ń dájúdájú ọwọ́ ara ní láti dájúdájú pẹ̀lú tí wà lóye ìgbà ó sùn parí ní ìkámọ́ mi lè ní bẹ́ẹ̀ ọwọ́ ara ní láti tó wá ní ìwọ́n ní láti ó sùn ní ìgbà ní láti ní pẹ̀lú pẹ̀lú ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ ìgbésẹ̀ títò ní bàbá tó bímọ nígbà tí ó bímọ là cái Nếu bạn náà wo ìwé wọn wáyé wá sọlá yìí yóò fà wọn mú ẹni ọkọ ẹni níbi tí ó sábà tó fún owó yẹn tí a bá tó fún ọmọ ọdún kó o kó pẹ̀lú bàtà yìí náà káwá kó má wọn mọ rẹ ní àti ní là bàbá tó tó ìlú tó lọ pọ̀ jù lọ. بسم الله الحمد لله والصلاة والسلام على ìbéèrè méjì ni yóò gbé ní àkọ́kọ́ ọkọ lérò ìbéèrè àkọ́kọ́ ni pé tí bá ní ọ̀rẹ́ àkọ́mọ ìyá lọ́jọ́ orí ìjọwọ́ ìjẹ́kọ̀ ṣùgbọ́n tí ò ní ṣe ní kò dúró ó wá ṣe ní láti lò ọ̀rọ̀ àti láti àwọn ìjọba àlè jẹ́ ìdáàbò pé àlè jẹ́ ṣùgbọ́n bá yẹ pé ń pa wọ́ọ̀dà nínú orí nǹkan kan eléyìí ló ń bàjẹ́ o ẹ kọ́kà fún mi náà àní ìrọ̀lẹ́ nàlẹ́ ìfọ̀dá tó wà sàrà gbogbo àwọn òbí rẹ̀ bàbá ẹ̀jẹ̀ lórí ẹ̀kọ́ látòjì lọ wà bá dà bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ yẹn kọ́ nà dáwọ̀ lọ́wọ́ látòjì lọ àmà sọ̀rọ̀ àní àmì nà ọ́ lóde títí tẹ́ẹ̀fì lọ́lọ́mọ́ ìbéèrè lẹ́yìn tó wá ti pé. tó tó na àbọ̀wọ̀ ilẹ̀ lẹ́yìn. ẹ̀pẹ́ bóyè ààbò ẹ̀pẹ́ bóyè àtàlámà pé ẹjọ́ rẹ̀ ní ọdún díẹ̀ sí. ìkànnà àwọn ọlọ́dà ìfọwọ́ ló kó ó kó pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n kó ní àwùjọ kó kó ti bà wọn lọ. tó fóònù sí àbúrò láti mùnàgbàpọ̀ ni pé òkùnkùn kí wọ́n tó pé ogún rẹ̀ ìkànnì àwọn tí a ń lẹ́tọ̀ọ́ láti jẹ́ bí ogún òun àti ìpàdé rẹ̀ tó láti wá sí. báàtì tí ogún ti pé àkọ́kọ́ fún lákọ̀ọ́kọ́ nígbà tí ẹni ń bẹ láyé sẹ́ǹtì lójú sẹ́ǹtì ó fẹ́yìn bàbá rẹ̀ ẹ̀ńtí ọ̀bà tí ogún èèyàn ní èsì ẹ̀ńtọ́ fẹ́ẹ́ di ogún rẹ̀ ó sì dájú rẹ̀ bàbá rẹ̀ ti tó dájú rẹ̀ wọ́n lẹ́tọ̀ọ́ láti wọlé ní owó fàdé ìgbẹ́ ní bàbá rẹ̀ lọ́yẹ̀ àwọn akọ́kọ́ olú ní pé pé lágbẹ́dẹ́ yìí òun bẹ̀rẹ̀ ayé tó ṣe nígbà tó bá máa ń kọjá ìpín rẹ̀ èyí tó wá dé ìpín rẹ̀ láwọn àṣà padà sí orí àwọn ọ̀gá jẹ́ ọmọ rẹ̀ tí wọ́n ti ogun rẹ̀ ẹ ń lo òṣèlú. ṣùgbọ́n kó wá lọ́ọ́ lè bẹ̀rẹ̀ kọjá pé lára àwọn tí a ti ṣẹ́kù náà àwọn náà tún ṣe tí wọ́n ti yẹ níbi ogún tó gbẹ láàbò kan tó a máa ń padà ṣe ìdájọ́ yẹn lára àwọn ayọ̀dẹ̀ ìdájọ́ yẹn wáyé ìgbà. ètò fún áàpù lóko rẹ̀ nígbà tó ń bẹ láyé àwọn àkọ́kọ́ àwọn ọ̀gá tó a ti gbé láwọn tí a ti wá ń ṣẹ́kù àwọn náà bá tún ṣe fún ọ̀gá ìjẹun ogún àwọn ọ̀gá àwọn ọ̀gá lẹ́nu mi náà bèrè àwọn àti òkúté. Ẹ̀ náà ìbéèrè mi wọ́n tún. Sọ̀rọ̀ nígbà tí ẹ̀rìn kan sọ̀rọ̀ ẹ̀kọ́ nípa bí àwọn ìyàwó tí ọkọ bá ti ń lẹ́sìn àti ìlú onímọ̀ nípa èyí tó wá wáṣẹ sí àwọn ìyàwó ẹ̀ máa fi ọmọ sílẹ̀ ìyàwó aláwọ̀ ọ̀gbìn adé ọbí márùn sí mẹ́rin mo wá jẹ́ ọ̀rọ̀ ọdún wá ṣe lẹ́ẹ̀kì wá fi dáná wọn bí bíbí ìtọ́wájú ọ̀dọ̀ tó kó lọ́ọ́ bá gbé òun. iṣẹ́ mi ẹ ti rẹ́pọ̀ nǹkan méjì kan. yóò kó bàbá yẹn ń sọ̀rọ̀ bá náà bàbá yẹn ọkọ yẹn ọkọ yẹn oníyàwó mi ó tún wá láwọn náà ó tún wá láwọn náà tó ìyàwó àkọ́kọ́ òun dídí ọkọ bíi mẹ́rin sí máa mọ́ ẹlẹ́jọ ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́jì wọ́n á bí ọkọ bíi bẹ́ẹ̀ni mẹ́ta wọ́n á jẹ́ òwe nínú àgbo àjọ kó lọ sí máa pé o. olùkọ́ akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ ní ìlànà ìdáhùn lórí rẹ̀ ọ̀lẹ́ akọkùnrin bí akọkùnrin bí àwọn ọ̀sẹ̀ lọ́sàn olùkọ́ bí o eléyìí lè ṣe akọ ọkùnrin lójú. ìyàwó kejì ọmọkùnrin ọdúnkọkùnrin àti gbogbo àwọn tí wọn jẹ ọkùnrin o á tún tó dùn kan àwọn tí wọn jẹ obìnrin ọwọ́ àdúgbò kan àti àwọn papọ̀ báwọn tí wọn jẹ ọkùnrin fún orí méjì níbi ìyàwó ọmọ ọkùnrin ọkùnrin ìyàwó ìkájẹ ọkùnrin ìdájọ́ rẹ̀ ọ̀rọ̀ méjì bẹ ọkùnrin tó àti ọkùnrin márùn-ún ìdálá ọ̀kọ́ àríkèjì ìdálẹ̀ tó ta dẹ́wọ̀n kọ́ fourteen obìnrin ẹni kan fifteen ọ̀dàníkì wọ́n kò wọ́n yẹn nígbà táwọn ọ̀gá ọkọ̀ fún wọn kò bá eight ìgbìmọ̀ ètò bá jẹ́ ọ̀gá ọ̀gá eight àwọn ọ̀gá láàrin láàrin lè dábàá dé lẹ́kọ̀ọ́ ẹ̀ ọ̀gá ìgbàlẹ̀ náà. afa ìdílé yàrá bá kọ́ ló ní ẹnì kan olóògbé láyé ló ní ìyàwó ló ní màlẹ́ ó ṣe dáadáa fún owó ló fún àmọ́ ìgbà tí ó wà sí ètò ìlú àkáǹtì wà láàrin ìlú àti bó ti wù kí owó kéré tó wà lọ fún wa fún tí bó ti wù kí owó kéré tó kéré tó fẹ́ lọ́wọ́ lọ́wọ́ dà ó dà kó tó fi láyọ̀ fún ẹ̀mí ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní kéré ẹnìkan oníyàwó kọ́kọ́ lé ó sì bímọ ó ti wá fún àwọn mọ̀lẹ́bí ọkọ wọn wá gbéyàwó àti ọmọ ìpinnu wọn kò ní lè fi ọkọ kọ wọn tí ojú rẹ ń kà fún wọn ilé. bísí ní alhamdulillah wàsálà wàsálà wàsálà wàsálà ìbéèrè méjì náà tún dáa ìbéèrè àkọ́kọ́ ìlànà ẹ̀kọ́ jẹ́ pé ìyẹn nílé onímọ́tò olóko onírúkà olùbáàdì mọ́ rẹ̀ àbí tí ọ̀gá fóònù kan náà láàbì ìdáhùn pé ìtòkù sí ilẹ̀ bó ṣe lè wọ̀ ọ́ pọ̀ tó láti kó kéré tó lábẹ́ pínpín lọ́nà ìyọ̀dẹ̀. àwọn abámojú wa pé lọ́sọ̀ tó fi ẹ̀rọ kan lórí ilẹ̀ ẹ̀kọ́ á ṣe ìdíyelé ìlà ìlú yẹn ń ta láti bí àwọn ọ̀dà olówó láyé báyìí seven thousand ẹ̀rọ five thousand ẹ̀rọ ìdí kan tó bá lẹ́sọ̀ sí láti ìgbà ìgbà ogún wọ́n lọ ta wọ́n ta ìgbàlè láti lọ. tí ọ̀dọ̀ wá ń tàbára rẹ̀ tó fẹ́ dà ìpín tí ẹ̀wọ̀n yọ ṣé ìṣòro wá sẹ́kù bẹ́ẹ̀ lọ́wọ́ àti ìṣòro àwọn èèyàn. ìdáhùn pé ìtòkù bá fi rẹ̀ nínú ọ̀rọ̀ Yorùbá ti wọ́n sọ pé àjùlọ́ àwọn ogun ìtòkù bá fi rẹ̀ náà rẹ̀ ọjà ìgbà lọ́wọ́ gbogbo tí wọ́n fi lẹ̀ ó kéré ní ọkọ̀ ìná láàbù nígbà mo sí ìsìkàlùkù wálé ọ̀rọ̀ láti jẹ ibi ògùn eléyìí ìbéèrè lẹ́ẹ̀kejì wá ní pé ọkọ̀ mú wálé àwọ̀ àtọ́mọ́ rẹ̀ wọ́n ní ọkọ̀ òǹdílé ó máa ń tẹ̀lé dáadáa ó máa ń tẹ̀lé dáadáa ó dàbí ní ìlẹ̀ sẹ́yìn pé tí wọ́n á lòrò tẹ̀lẹ̀ jáde ilé nígbà bá ló fi lè tẹ̀lé ẹnìkan ò lè kọ́ yóò fi jáde ilé yóò fi jáde kó lè fi obìnrin tẹ̀lé nínú tẹ̀lé ẹ̀ka ọ̀lẹ́tọ̀ ọ̀wọ́ ẹ̀ ń bá lẹ́tọ̀ tó kó ẹ̀jẹ̀ àtúnú ọ̀pọ̀lọpọ̀ àwọn fámìlì ẹ má dàbí pé èyí wọn tó kú láti ń tọ́lọ̀ ní kó orí jáde tó ní déjì lọ́wọ́ ni bí wọ́n ṣe pàyàwó lẹ́sàn-án lẹ́yìn ọba pọ̀ láyé yọ pọ̀ láyé ìdí àwọn òkú ìjà bẹ̀rẹ̀ lọ́wọ́. Òkè Islam, tó dé káfó bàbọ̀ yìí ìsìláàmù ní a máa di obìnrin ní ogún obìnrin mi ìfẹ́ kó jogún wọ́n ti ṣe lóko obìnrin mi jẹ́ gbogbo o lára àwọn ẹwà tí ìsìláàmù tó mú wa lára àwọn àkànlé tí ìsìláàmù wà lọ́sẹ̀ lọ́dọ̀ àwọn lágbáwá obìnrin ìlú ọjọ́ ìyá ni ọjọ́ máa ní wọ́n ní kílọ̀fẹ́ kílọ̀fẹ́ fà ní ojú ẹgbẹ́ tó fi má dé ní ìsìn òdìdáwò òdìdáwò ló ní òdìdáwò ló máa ń níbi bẹ́ẹ̀ ni lọ́dọ̀ Yorùbá obìnrin jẹ́ ní ojú lọ́dọ̀ Yorùbá bákan náà ìdígi iná fi máa ń ṣe owó ìdígi ni pé ìyàwó mélòó ni ọkọ tó kú ní ìyàwó márùn-ún wọ́n ta ọkọ fọ́nà márùn-ún òṣìṣẹ́ ló bẹ̀rẹ̀ òṣìṣẹ́ ìsìlámù ló dé kalẹ̀ ni òní ó ti dáadé nítorí dáadé pé pé ọba tó gbé kalẹ̀ ọba tó nínú pàǹtọ́ lẹ́sẹ̀ sí àjùlọ ni kò sí gbogbo ẹ̀mí ní ẹ̀fẹ́ gbà tó olúwàdí ẹ̀rọ ìsìlámù ìrẹ́jọ wa irú àwọn irú àwọn fámìlì bá ẹ̀rọ tó bá wọ̀ nígbà jẹ́ ìpè obìnrin àtọ́nà rẹ̀ tí wọ́n fi lọ́wọ́ ó ṣe é ṣe ká má lẹ́tọ̀ọ́ sí ìbẹ̀fẹ́ mi mú o ní àwọn fámìlì fẹ́ gbàgbọ́ wọn o nítorí láti rí bí ọmọ ọkùnrin àbúrò ti dìde ìyá ń kú mi àbúrò mi ọmọ ìyá mi ọmọ yóò kú mi kò ní ìlànà tí wọ́n yà mí kò ká bẹ̀rẹ̀ ọlọ́run láwọn ti dé láti bẹ̀rẹ̀. lọ́run lọ ọmọ ìlà lọ́run àwọn ọ̀bẹ̀rẹ̀ tí a tàbí ìṣètò ọmọ yóò pé wọ́n ṣe lọ́lẹ́tọ̀ tí yóò sùn pẹ̀lú òní owó kọ̀ọ̀pọ̀tì nígbà tí àwọn bá sọ pé tí òun náà máa ń kẹ́lá ìyá ìyá ìyá ọmọ ìyá بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله ọpẹ́ tó dàbí ọpẹ́ tí kò oríṣi méjì nílẹ̀ àwọn kan bẹ fẹrẹ pé láti kọ pé kò máa ti fi ewé òní rárá àwọn kan bẹ fẹrẹ pé wọn máa ti wé òní wọn kò ní alábòsẹ eléyìí bẹ sọ wọn rò pé mọ́tò súnmọ́ gbòòrò ọ̀yọ́ kò lè kó súnmọ́ iná tó wọ́n gba owó ìjọba. kẹ́kọ̀ọ́ wá lò pé ah ọ̀nà tí a ti dé pátápátá ní owó èlé wà lẹ́yìn tó bá ti sòwòrò mi owó tó ọ̀gá owó ìdẹ́wò ọ̀bá àgbà ní tí o tí o ti lówó èlé. torí pé a ti fi lè kọ́ mọ́ pé nǹkan fẹ́ ṣe wọ́n ò lè ṣe tó lè ṣe sòwòrò àbúrò ti ti gbọ́dọ̀ owó èlé owó èlé èsì ìdí ọlọ́run ọ̀gá wúwà èyí àwọn eléyìí òbí ẹ̀kọ́ yọ twenty ten péré ni ọlọ́run ọ̀gá àtúnwá yà máa kọ̀ lọ́rọ̀ rírà lọ́jọ́ ìgbésẹ̀ kọ́ gbogbo tí máa ń jẹ́rìí lápáta ọlọ́run tún òun ọlọ́run ni wọ́n pa á ẹ̀já bẹ̀rẹ̀ ọ̀gá ẹ̀já ní pẹ̀lú tó fún tó fún kẹ́kẹ́ lọ́rọ̀ ẹ̀já máa bá a ní àwọn ọ̀gá àtàwọn ọ̀gá wọ́n mọ̀ tó ti bá sáà nínú náà àtúntò bá dáná sí ọjọ́ ní mo ti kó orí kó o gbé àjọ lọ́nà tó bá jù ẹ̀rọ ọlọ́run bá náà bá mi ní màá ní pé owó ìlú ọ̀dà nípa ọ̀dà nípa ọ̀dà ọlọ́run ti fún wọn ọjà jù odidi owó sì gbé kalẹ̀ ẹ̀mẹ̀yà wọn ẹnìkan ti ẹwọ́ bàbá ẹnìkan ti ẹwọ́ bàbá ètò tó bàbá èlò owó tó yà wọn tó bá ọ̀gá ń wọn lọ́lọ́sìn ló bá ẹlẹ́ẹ̀kejì ní ní ilé ọ̀dọ́ gbèsè wọn kà yá ní àjẹgbé yìí níta lọ́la lọ yẹn tó mọ owó rẹ̀ ìjà bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́wọ́. kéèyàn ní àyè ìlú àwọn ẹgbẹ́ ilé ẹ̀kọ́ ẹni tó bá yáwó lọ́wọ́ lẹ́ẹ̀kí lọ́dà padà ó fi yá lẹ́ẹ̀kejì ó fi yá ọ̀dà padà ládàá kéèyàn bòrò ìdòwò lẹ́ẹ̀kan òyìnbó lẹ́ẹ̀kan ládàá kéèyàn fún ìyìnbó lẹ́ẹ̀kan nínú hadi wọn náà lórí ìlú àgbàdo ọ̀sán ó wá rí ládàtí bẹ́ẹ̀ fún ẹnba fún ìyàgbogbo àti ẹnkọ́jà ìyàgbogbo ẹnba yà ìyàgbogbo àkọọ́lẹ̀ pé ìlọ́kùn mẹ́wàá ọlọ́wọ́ ti gbà fún ṣùgbọ́n tó bá yà ní méjì lówó bóòlù bẹ́ẹ̀ á jẹ́ bẹ́ẹ̀ wọn á fún lálẹ́ àti ẹ̀sìn yẹn kù lówó ó lè kọ́ mọ́ fún kàkà ṣùgbọ́n tí yàn ti yá lówó fojú ò ní lọ láì ní fẹ́ tó tó tó yẹ adé o oníjà tó bẹ̀rẹ̀ nígbà ọlọ́run yọ̀wọ̀ àbí àwọn ìgbẹ́ wọn á gbowó ìyá ìgbà ìgbẹ́ pátá lọ́nà ní ìṣèdájọ́ rẹ̀ afúnáwọn dàgbà àti bí náà tẹ̀lé ọlọ́mù ọba tó yára á pọ̀ ní ìṣèjọba ìbílẹ̀ ọlọ́mù ìjọba bẹ̀rẹ̀ lọ ìjọba náà ṣe àwọn ara wa ìjọba náà ti ṣe láàrin ní má bọ́ọ̀lù ìjẹ fẹ́lẹ̀ òní o má bọ́ọ̀lù ìjẹ fẹ́lẹ̀ òní ọlọ́mù kan. wọ́n ní àṣà àwọn wọ́n ní ẹ jọ̀wọ́ sá ṣé tí obìnrin náà máa ń ṣe àìtọ́ sí kò lẹ́tọ̀ láti wọnú lọ́sí ara mi tàbí ó lè wọ́ kò lè kírun mi. ìbéèrè kejì wọ́n ní ẹ jọ̀wọ́ ṣé tí obìnrin náà ṣe àìtọ́ ṣùgbọ́n àìtọ́ yẹn ti dá ṣùgbọ́n ó máa ń wà ní ìmíjì bóyá ó ti má tàbí kò tí ì mà tí ọkọ rẹ̀ tí ó lọ ẹ̀ wá dé tó ó wá gbà fún lọ́kọ̀ bẹ́ẹ̀ tó lè fẹ́ ẹ̀kọ́ pẹ̀lú àníyàn jẹ́lẹ́bà. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. ìbéèrè yìí lọ́dà tó pé ọjọ́ náà wọ̀ ọ́. ìbéèrè àwọn ọmọdé wípé omi ti ṣe nǹkan oṣù lọ́wọ́ ṣé bàbá yìí ń bẹ́ẹ̀ fún mi láti wọ láti ní àbí òde. sábàbí wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn sílẹ̀ àkéwì ọ̀sùnkọ̀ ẹ̀ wọ́n kọ́ bọ̀ pé wà ní àlùmọ́ alàlùmọ́ tó lókè wà lẹ̀ á ébi òmòrò káàdíà. àwọn nǹkan tí ń bọ̀ yìí ẹ̀ ń bá ní jẹ́ nọ́mbà lára ó fún ìyàwó rẹ̀ òbí wẹ̀ àbúté ẹ̀ lálàá fóònù àgbà òun lójú ọ̀run àti òbí ara ẹ̀ tuntun ọ̀tá nígbà òun ò lọ́wọ́ bẹ́ẹ̀ ni àná òfin tó ṣe pé ó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ lára nǹkan dèwọ̀ fún aláti ṣe ni pé wọn gbọ́dọ̀ wọnú mọ́tíláṣí kan jókòó wọn gbọ́dọ̀ wọnú mọ́tíláṣí kan wá jókòó nínú mọ́tíláṣí ṣùgbọ́n ń jọ̀ nínú màá dọ́rọ̀ ọ̀sán olókùn náà wọ mọ́tíláṣí ni pé níjọ́ ọ̀nà ọ̀gbọ́n tó bá bẹ́ẹ̀ ṣe nǹkan oṣù èkìtà nǹkan ìsàmì ó máa àwọn tí wọ́n kọ́ ní àwọn tí wọ́n ní à lásìkò tá a wà yìí nígbà láàyè ìjọ ẹgbẹ́ mi láti yọ ọmọ ìlà sí. ní pàtàkì ìlú ọdọ́ bá pé wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ kan àgbóni àgbàdo. tó bá ti láǹfààní láti lo àwọn bíi báàgì ni ọ́núwèsì ni èyí máa ń fa ẹ̀jẹ̀ ẹnu kì í tó kọ́ láǹfààní láti jáde ìlú òmìnira wọn ọlá àgbà ìwé ìlú ńláṣẹ láti gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. ìmúnà àwọn ìtura tí a ti kọ́ ń jẹ́ òǹjẹ́ ọ̀run ìjẹ́ máa bẹ̀rù pé èèwọ̀ ẹ̀mí láti jókòó fóònù nínú mọ́tíláṣí ọjọ́ ìdáhùn àkọ́kọ́. ìdáhùn tí wọ́n lẹ́lẹ́ kí n fi pé ọkọ̀ sáàmù láti fi oṣù kan ló ti lọ ara wá fún yàrá ìyàwó ìka ìrìn ìmọ̀ ìwẹ̀ kíní ìwé ìsìn ọ̀dá bí ọ̀dá wọ̀ má jẹ́ pé ìsìn ọ̀dá bí ọ̀dá èsì wú o wọ́n kà lọ sí yàrá tó di sí ìka pátápátá ẹ̀ àdó ìjàpá àìsàn ìsàlẹ̀ yìí ọlọ́ni wọn bọ̀ wá lórí nípa ìdájọ́ ọlọ́jà lọ́wọ́ rẹ̀ àdéhùn sọ fún wọn pé màá dẹ́gbẹ̀ẹ́ lórí ìdá àdéhùn àdéhùn ẹ̀sùn ẹ̀yà ìpìlẹ̀ sáwọn òbí nípa tó tó tí wọ́n rò ẹ̀ka kété sí wọn níbi ojú ara tí nǹkan oṣù tó ń jáde lẹ́yìn kí ló bá wà ní ìrìnà táàní bá wọn jẹ táàní bá wọn táàní tó dùn wọn báwọn lọ sí ìṣòro ìlú gbogbo nǹkan pátá la ní ti pẹ̀lú obìnrin tí láti nǹkan oṣù lọ́wọ́ ṣùgbọ́n ọ̀wọ́ bí ìdólóṣù ló kọ̀ nìkan ònìkan mọ́tò ọ̀ṣù tó bá jẹ́ pé wọ́n bá ṣeré láti bí ìdólóṣù ìdólóṣù tí ọ̀nà àpapọ̀ ìwọ̀n padà ní gbogbo àdékọ́ba láti pọ̀ ọ̀dùnkájọ́ nìkan máa ti pátápátá ẹ̀sìn lọ́lọ́mọ. tó bá ń rọ́pò tó ti kọ́ bẹ́yàwó rẹ̀ láti kọ̀ láti bá tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ìjẹ́ kan kan bẹ tí ó kan àbí ọ̀rọ̀ tó dùn máa fà mọ́. àwọn kan sọ pé ẹ̀sẹ̀ ńlá fún mi lọ́jà ní àwọn ẹ̀sẹ̀ ńlá tó fún mi lọ́jà ìjọba ń bá mi lò ní pé kó lọ sí balẹ̀ gbọ́dọ̀ lọ wá kíkẹ́ ẹ̀rí ọ̀pọ̀ lẹ́yìn àìsí àti ìṣe àwọn kan gbà wọn nǹkan méjì ni ó pọ̀ papọ̀ yóò kọ́ ṣe kàfàárà kàfàárà tó ṣe wípé yóò fi owó ìdá ìdárin dínárì yóò fi dára lẹ́yìn náà yóò fi wá sọ̀rọ̀ ìdáríjẹ́ ìlọ́dọ́dọ́dọ́ yóò rẹ̀ pé gbọ́dọ̀ bá ti kò ní ẹsẹ̀ tó bá ti kò léwọ̀ látàkéde láti mú. mọ̀tá ní obìnrin ọba láti dájọ́ wípé ẹ̀jẹ̀ ti dá pátápátá ọwọ́ tọ́ka jẹ́ kó ní pé kò sí ìwẹ̀ tó ti á ba ọ̀pá ń bọ̀ ọ̀dà pọ̀ bí ìwọ̀n kọ́kọ́ wọ̀ ní gbogbo rẹ̀ ó lè mú pẹ̀lú pẹ̀lú ara ní abẹ́rẹ́ ọ̀dà pọ̀ kọ́lẹ̀ tó ti bẹ́yẹ̀ ti dá pátápátá tàbí òkè lẹ́yìn bẹ́yẹ̀ ti dá pátápátá ọ̀kọ́ láǹfààní láti fi hàn yìí pé ọ̀rọ̀ méjì làwọn àbá àtọ́ ṣé fàlà àtàkùn ọ̀gbọ́n náà àtàyà fọwọ́ náà lọ́wọ́ sọ̀rọ̀ kí ni ó fi wọ ewu ọ̀rọ̀ náà yẹn ní àbí tí ẹ̀jẹ̀ ó fi mọ́wọ́ dúró òṣìṣẹ́ làwọn afá tó bá tó kọ́kọ́ wá bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pé bàbá àbá lè yá owó tó lọ́wọ́ yẹn ó ti yé ti tẹ́jú lọ́sẹ̀ tó ní ìdààmú sí ìkálọ̀ ọ̀rọ̀ tí bàbá àbá àwọn sọ yọ̀bọ̀ wá wẹ̀ àníyàn méjì yọ̀ọ́dà ní àpé òun ẹ̀wẹ̀ ẹ̀wẹ̀ náà òun tún wẹ̀wẹ̀ ayébọ̀ ẹ̀ náà gbà àná ìgbé ọyọ kan olùgbé sí ọ̀gá ọ̀gá. ربنا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب